ọlọ́run ọba mi ọba àjíkí ọba àjíkẹ́ ọba tí ó wà lánàá tí ó wà lẹ́ni tí ó wà ní ìgbà gbogbo ìwọ la ó máa kí ìwọ la máa kí nítorí pé ẹ̀yin lẹ jẹ́ kó máa júṣe fún wa kábíyèsí o bàbá mi dánsákì rẹ̀ báyìí ni mo kí n pé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín èrò ọkàn àwọn òṣèré ṣé dáadáa ni mo bá ẹ̀yin ará lé o a dúpẹ́ pé ojoojúmọ́ tí a bá gbé ètò wa kalẹ̀ ni ẹ̀ ń bá wa ká lọ àdúpẹ́ fún ìfẹ́ yín lágbára ọlọ́run ìfẹ́ tí ẹ sí wa ọlọ́run ní sọ di nǹkan míì mọ́ wa lọ́wọ́ láṣẹ ìdùmàrè èmi náà ni o ọmọ yín ọlọ́pẹ̀mí pọ̀ mọ́ bá ń gbọ́pà mi ò tí ì yí orúkọ mi padà adúmáradán ìbàdí ìlẹ̀kẹ̀ ẹ má jẹ́ ń kíra mi jù lénìí ẹ ṣàṣe tí ẹ̀ ń bá wa kálọ lórí ètò wa èrò ọkàn àwọn òṣèré ní báyìí lọ́jọ́ tèmi ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn yín nínú iṣẹ́ tíátà tí à ń ṣe yìí àdúrà yín àtìlẹ́yìn tí ẹ ń fún wa àti àwọn ìmọ̀ràn tí ẹ máa ń gbà wá òun ló jẹ́ ká ṣì wà lọ́jọ́ tòní ẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n ti ṣe iṣẹ́ ribiribi nínú iṣẹ́ tíátà wa yìí tí àdẹ̀ ń gbóríyìn fún wọn nítorí pé àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ń gbé jáde ó ń fi mọ́ wa ó dẹ̀ mú wa lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ lára àwọn tí wọ́n ń gbé àwọn iṣẹ́ báyìí jáde tí wọ́n ń ṣe iṣẹ́ ọpọlọ ní iṣẹ́ tíátà òun ni agbéwá sí orí ètò wa lẹ́ni ní èrò ọkàn àwọn òṣèré tí ń bá padà dé láàrin ìṣẹ́jú kan àwọn àlejò mi wá bá wa nílé ẹ ṣé gan ni. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò èrò ọkàn àwọn òṣèré tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ nǹkan tí à ń gbìyànjú láti sọ̀rọ̀ nípa òun ni kí èèyàn di ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ tíátà tí à ń ṣe yìí kí ẹni náà dẹ̀ sì wà bẹ́ẹ̀ kó má di pé bí ìfàsẹ́yìn kankan máa wà àbí nǹkan máa wà bí ìdènà tí ó máa jẹ́ kí ẹni yẹn padà sí bí ó ṣe ti wà tẹ́lẹ̀ kí ni àwọn nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò kí ni àwọn nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí lórí ètò mi lénìí mo ní àwọn òṣèré tíátà méjì tí wọ́n máa bá wa tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan tí a mọ̀ nípa bí èèyàn ṣe ń jẹ́ ọ̀jọ̀gbọ́n bí èèyàn ṣe ń dúró ní A-list actors tí kò sí ìfàsẹ́yìn tí ó ń mú ẹni yẹn padà wá sí bí ó ṣe ti wà bíi upcoming àlejò mi kìíní àwọn náà ni Ẹniọlá Allyson ṣé tẹ rí àwọn yìí Tòkunbọ̀ ni wọ́n nítorí pé wọ́n wẹ òkun jáde bíbá ilé nìní wọ́n máa bá wa sọ̀rọ̀ ní orí ètò wa lé ní àlejò mi kejì àwọn náà ni Ọlọ́rọ̀dé Múyìwá tí gbogbo yín mọ̀ sí Rose òṣèré tíátà ni àwọn náà ẹ olùkọ̀tàn làwọn náà ó lágbára jù ẹ wò ó ti máa ń wò yín nínú eré bá inú mi máa ń dùn ẹ̀yin bàbá mi mo kì í káàbọ̀ sí orí ètò wa èrò ọkàn àwọn òṣèré ṣé ọkọ̀ òjèpo ṣé ọkọ̀ bàálù náà òjèpo. ẹ tọdọ tèmi jẹpo. <laughs> ṣùgbọ́n adúpẹ́ pẹ́ ti débi ní àyà àtàlàfíà. kò sí bá a ṣe máa rìn tí ọkọ̀ ò ní jẹpo àfikún mọ́ lásìdẹ́ǹtì lóko. àmín lágbára lọ́wọ́ wa ò ní jáàmù ẹ ṣe gan ni ẹ bá mi kí àwọn aráalé ní àárín ìṣẹ́jú kan kẹ bá mi sọ díẹ̀ nípa yín fún wọn. orúkọ tèmi ni Ẹniọlá Alison tí àwọn èèyàn mọ̀ sí Ẹni hmm. òṣèré orí ìtàgé mi and um, mo dẹ̀ mo ń gbé nílùú Manchester ní England hmm. ṣùgbọ́n mo máa ń padà wá láti wá ṣiṣẹ́ tíṣẹ́ bá kàn mí. Hmm. orúkọ tèmi jẹ́ Ọlọ́rọ̀dé Múyìwá tí àwọn èèyàn pè ní Rose ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí. ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn iṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn aráalé torí mo mọ̀ pé ẹ yàtọ̀ sí pé ẹ̀ ń ṣeré tíátà mo ti ṣèwádìí díẹ̀ mo rí pé ẹ̀ náà máa ń ṣe àwọn skit kọ̀ọ̀kan so mo kàn fẹ́ bá mi mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ díẹ̀ fún ara lé nínú àwọn ah, iṣẹ́ tẹ́ ti ṣe. ìyẹn deep gan ó ah, pọ̀ gan. ayé wà ayé pọ̀ rẹpẹtẹ ẹ ṣáàbà mi sọ fún wọn. <laughs> Eh, eh, nǹkan tí mo ti ṣe ti pọ̀ mo ti ṣe mo ti ṣe few stuff yeah, mo máa ń ṣe skit tí mo máa ń pera mi ní fine boy agbèrè of Manchester number <laughs> one another one is a counterfeit hmm. eh, yeah, so yeah, um, uh, mo máa ń ṣe mo máa ń ṣe skit then um, but my main passion my main thing gangan is. Um, is acting. Okay. mo ti ṣe mo ti ṣe àwọn iṣẹ́ tó ti pè mí sí mo dẹ̀ ti ṣe àwọn èyí tí mo fowó ara mi gbé jáde mo ṣe iṣẹ́ kan ní mo ṣe àwọn iṣẹ́ kan last year mo ṣe hmm. kan eh, wọ́n pè ní òdì ọwọ́ eh, ṣe ìfúnra yín lẹ gbé jáde ìfúnra mi gbé jáde is uh, in conjunction with Jaye Kute uh, ó wà lórí YouTube báyìí then mo ṣe mo ṣe kan eh, nínú àwọn ọ̀run ìyẹn máa jáde sometime this month. ó ti jiná báyìí. ó ti jiná amatu amatu amatu amatu amatu ìlú síta. lágbára náà abọ́jà láṣẹ ìdùnnú rẹ̀ uncle mi Múyìwá ẹ bá mi sọ díẹ̀ mo mọ̀ pé ẹ̀yin tẹ ẹ ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ mm. ṣùgbọ́n ẹ má jẹ́ kí n ṣáájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀ ẹ bá mi sọ díẹ̀ lára àwọn iṣẹ́ tẹ ti ṣe fáwọn aráalé. Ah, tàbá ní kàmáka ẹ wo mm. a ti ṣiṣẹ́ díẹ̀ in fact èmi kò ti produce tèmi dáadáa and also àti ṣiṣẹ́ tán pé feature wa nílùú òyìnbó náà tàti ṣe tó yẹ pé àwọn táwọn adẹ̀kùn ti yàṣẹ́ lọ́hùn náà tàti gbé wálé tá à ń pò lọ́wọ́ tàbí parí ní nàìjíríà báyìí presently so àdúrà nìkan ló ń fi àlùbáríkà ṣiṣẹ́ gbogbo wa. àmín àmín ẹ̀pọ̀ láṣẹ Èdùmàrè ẹ jẹ́ kí n bi yín gẹ́gẹ́ bí òṣèré tíátà tí ó wà lókè òkun tó tún wà ní ilẹ̀ wa yìí kí ni ẹ rí sí àwọn òṣèré tí wọ́n fẹ́ di gbajúmọ̀ láàrin ìgbà díẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ ṣe làálàá lórí ẹ̀ wọ́n kàn fẹ́ dé pòkè mo dé lẹ́ni mo lóṣù mẹ́ta mo fẹ́ di star kí lẹ rí sí. Ah, ẹ mọ̀ pé kò sẹ́ni tí nǹkan tó dáa náà wù àbí <laughs> yẹ kò sẹ́ni tó bọ́tọ̀ um, ìgbàgbé tá a máa ń ṣe ni pé gbogbo àwọn orúkọ ńláńlá tá à ń gbọ́ lé ní gbogbo wọn náà lọ bẹ̀rẹ̀ láti ibì kan they started from somewhere so wọ́n ní láti ẹ mọ̀ mo ti rí àpọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ó ti yé yín ṣùgbọ́n mo kàn feel pé computer age tá a wà ń sìn Eh, a lot of people wọ́n fẹ́ tètè fẹ́ máa jẹ́ kíkan tètè máa ṣẹlẹ̀ fast fast fast tí ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹ tí ò ṣe bẹ́ẹ̀ yẹ ṣẹlẹ̀ ẹ gẹ̀tẹ̀ so yeah yeah but um, so omi sùúrù náà máa gbé mu wọ́n máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni because uh, Rome wasn't built in a day. àwọn àgbà pò rè ó ní èèyàn kì í kánjú tó ló ọ̀ràn nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn tó bá fẹ́ ga náà láyé kò sí nǹkan tó fẹ́ ṣe láyé yìí ó máa ní sùúrù ni nítorí pé èèyàn ò lè dé lánàá kó lóun fẹ́ jọba láàárọ̀ la díẹ̀díẹ̀ la máa ń yẹsùn lẹ́kù kó tó ṣẹlẹ̀ ni pé gbogbo ẹni tẹ́rí tó ga lẹ́nu náà tàbá ní kábíyè lọ́wọ́ ojú wọn ti rí èyí dẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní àgbà. thank you ọ̀rọ̀ kan tí ó ń kan mí lóminú òun ni àwọn tí wọ́n pè ní àwọn veterans wa ní àwọn ọ̀jọ̀gbọ́n àwọn akọ́ṣẹ́mọ̀ye tó ti pẹ́nu iṣẹ́ wa yìí ẹ ṣe lérò pé bí wọ́n ṣe ń tọ́jú wọn bí wọ́n ṣe ń ṣe àyẹ́sí wọn ni wọ́n ṣe ń ṣe ni àbí ó yẹ kó máa ṣe ju nǹkan tí wọ́n ṣe lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa ni a rí pé wọ́n kọ̀ wà bó ṣe yẹ kó máa tọ́jú wọn àbí bó ṣe yẹ kó máa gbé wọn gẹ̀gẹ̀ sí ẹ̀bìn bẹ́ẹ̀ kọ́ ló ṣe ń ṣe nínú iṣẹ́ wa yìí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń ba ẹ̀mí inú jẹ́ gẹ́gẹ́ bí òṣèré tíátà ti ń bá rí kí ni ẹ rò pé ó yẹ kí a máa ṣe fún irú àwọn ẹni bẹ́ẹ̀ yálà bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tíátà yìí ni o àbí wọn ò ṣe é ẹ ṣe ìbéèrè tẹ́ béèrè yìí ìbéèrè tó wà very important hmm. inú mi dẹ̀ dùn ni pé ẹ béèrè ìbéèrè lọ́wọ́ mi hmm. ẹ ṣe rí inú mi ò kí ń dùn bí bá ṣe ń rí bó ṣe máa ń ṣe àwọn veterans wa because àwọn pípù yẹ tí ó bá ń ṣe àwọn kò ní kò ní sí àwa tó bá ń ṣe àwọn àgbàgbàgbàgbàgbàgbà òṣèré yẹ kò ní sí irú àwa yìí náà ẹ mọ̀ ṣùgbọ́n um, these days nítorí pé in fact mo tẹ̀ máa ń sọ fáwọn colleague mi kan ni pé tá a bá fẹ́ play àgbàlagbà a máa lọ a máa lọ mú ọmọ kékeré actor a máa kun ojú ẹ a máa kun mú ẹ a máa ní kó dá àgbàlagbà kò tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n tẹ bá bí àgbàlagbà kó wá play role àgbàlagbà ó máa fit in because àgbàlagbà ni kò ní láti kà kọ́kọ́ gan sef ó ti mọ̀ kan tó fẹ́ ṣe because àgbàlẹ̀ it's natural ẹ ti understand ṣùgbọ́n torí pé bóyá àwọn àwà relevant mọ́ ẹ wọ́n ń gbé níbì kan tó jìnnà sí sí sí location mi ò ráyè láti lọ pè wọ́n hmm. kò ń jẹ́ kí inú mi dùn hmm. so mo fi pé ó yẹ ká máa ṣe àyẹ́sí wọn sí ṣùgbọ́n hmm. torí nǹkan tó ní lọ́wọ́ nìyẹn tó fi ń jẹun ṣùgbọ́n now ó wá dàbẹ́ ni pé àwa látún gbà lọ́wọ́ wọn à ń snatch ẹ̀ off them tí ò dẹ̀ ṣe kọ́ tó dáa. ọkùnrin hmm. mi ìwà mú mọ̀ pé tó bá yá tẹ́yìn náà bá ti dàgbàdàgbà ẹ̀yin náà máa fẹ́ fẹ̀yìntì nínú iṣẹ́ yìí kí ni àwọn kan tí ẹ rò pé a lè ṣe láti dẹ́kun ìwà yìí. ẹ ṣe olótú kí ẹ tó sọ̀rọ̀ nǹkan kan yìí mo sọ kọ́ pa pension plan tẹ́lẹ̀ pé pension plan pé ní jata kò yí sí kan tó dàbí pension. Mm but èmi kan máa believe pé yẹ kó one is old age plan hmm. tí government ò bá tẹ̀ ṣe fún wa gan anẹ́gbẹ̀ now and adẹ́ndáwó hmm. one way or the other okay kò sí kíní kan tó máa ní pé every member kíní kan ó dá everybody àwọn tó máa ń dá máa ń dá hmm. and also táwọn máa ní pé okay wọ́n fun wa ní nǹkan kan sí wọ́n yẹn pé bí a àwọn kan lọ́dídì fún àwọn fún ẹgbẹ́ wa ní mọ́tò kíní kan so sometimes àwọn olùmọ̀ ń bè lọ́wọ́ mi pé àwọn owó tí wọ́n tà ń dá yẹn hmm. àwọn owó tó ń sọ yẹn táwọn èèyàn ń sọ yẹn what are we doing it for. nǹkan tèmi rò ni pé torí pé nǹkan tẹ̀yẹ bá jẹlẹ̀ ẹ máa gbé fò hmm. àwọn bàbá yẹ ìgbà tó wà ń bíbá ń sìn àwọn ìyá yẹ when they are here ẹ jẹ́ jèrè iṣẹ́ ọwọ́ wọn. Hmm. gbogbo wọn náà sọ nípa plan ara ní old age plan fún wọn nìyẹn hmm. like now ó sì yí gbogbo tá bá lè ṣe káwọn èèyàn sọ pé ok best wa àti mo kà sí kí n báyìí láti gọ gọ́ọ̀mẹ̀ntì pé torí àwọn èèyàn báyìí ok nígbà eh, ní ká dárúkọ èèyàn kan recently ẹni ẹ try bí a ṣe mọ permit láti dárúkọ. kò sí wàhálà. wọ́n ń pe sítá mi kan ní Folúkẹ́ Dáramọ́lá recently wọ́n ṣe foundation kan tó pé wọ́n kàn rántí àwọn àgbàlagbà mi ò ní parọ́ fún yín nínú táìmù tó ṣe nǹkan yẹn mo rí pé wọ́n kó àwọn àgbàlagbà jọ in hmm. fact wọ́n ṣe little fundraise fún pakasumu hmm. because it was a little bit sick uh, that time ṣe àmú fọrẹ́nsì kò pẹ́ tó ń ṣe nǹkan yẹn tún fún wọn tàbí tọkàn wọn mọ̀ ebi kan fi pé during that time tọkàn mọ̀ happy kò pẹ́ ni bàbá yẹn pass on tàbá ní káwé dáadáa ṣe mọ̀ pé ẹni yẹn personally ṣe kó máa gbàdúrà fún lady yẹn lady yẹn tó bá successful lọ́la jù báyìí lọ àwọn èèyàn onímọ̀ pé èèyàn kan ló kàn wá ah, ẹ̀yin ni yóò tiẹ̀ gbàgbé òun point hmm. ṣe fún bàbá yẹn lọ ṣe fún àwọn to kù náà hmm. so tó bẹ́ẹ̀ lady yẹn máa ní financial support jù bẹ́ẹ̀ láti bí government or àwọn èèyàn wa gbogbo or association wa hmm. kọ́ come together kọ́ kọ́ orúkọ báyẹn ṣe àwọn pé we are going places. tó ẹ̀yin ará lé òun lẹ ti gbọ́n yẹn ò mú lérò pé ẹ̀ ń bá wa bọ̀ nítorí pé ẹni tí ó bá ba lọ ló ń ba kú láṣẹ ìdùmarè àti èmi àti ẹ̀yin ẹ àní bá làálàyé kú láàárín ìṣẹ́jú kan tí a bá máa dé ètò wa ń tẹ̀síwájú. ẹ káàbà padà <laughs> sórí ètò wa ẹ̀yin tí ẹ wà ní òkè òkun tí ẹ̀ ń gbé lọ́hùn ẹ jẹ́ kí n bi ní àwọn ìbéèrè yìí ṣé bí wọ́n ṣe ń ṣe àyẹ́sí àwọn òṣèré tíátà lọ́hùn ni wọ́n ṣe ń ṣe wá níbí yìí àbí ẹ lérò pé ó ní àwọn kankan tí wọ́n ń ṣe lọ́hùn tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí kí a máa ṣe níbi tí a ti máa ṣe fún èmi nsìn èmi máa ń wò pé ó ní kankan tó máa ń ṣe tó máa ń pè ní all of fame fún àwọn òṣèré tíátà lọ́hùn ṣùgbọ́n kò tí ì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn níbí àbí kí ni àwọn nǹkan tí ẹ rò pé tí ẹ bá wà ní tó bá wà ní ìkáwọ́ yín láti ṣe ẹ máa yí àwọn nǹkan kan padà nínú iṣẹ́ wa kí ó lè súnmọ́ nǹkan tí wọ́n ṣe ní òkè òkun. ẹ ṣe ìbéèrè tó dáa lẹ lọ́wọ́ mi màá mo dẹ̀ ní èsì tó dáa fún <laughs> fún ìbéèrè tó dáa àwọn eh, actors hmm. gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nílùú yìí hmm. ṣùgbọ́n ní òkè òkun lọ́hùn ah tó bá rí actor báyìí ẹ máa fi pé wọ́n rọ́ lọ́hùn ẹ hmm. eh, àwọn celebrities wọn oh my god tó bá rí ẹ eh, kọ́ ya kọ́ sign autograph kọ́ ṣe gbá kọ́ ṣàwo ó máa ń ìkan wúrí ni ṣùgbọ́n tá a bá dé bí tá a bá dé pé ọkàn máa wò yín pé agbèrò gan máa tẹ̀ ọkọ́ mu yín mọ́lẹ̀ náà ni pé <laughs> ṣèbí wọn pera ẹ̀ fà bọ́yà agbèrò ni ó yà wàá sanwó bíbá lé ni ẹ ti understand so gbogbo kíní yẹn ó yàtọ̀ ìkan tó jẹ́ pé mo rò pé tí tí a bá tí gbogbo àwọn ìgbìmọ̀ tó bá kan orí tó bá gbórí papọ̀ ó ti yé yín ó wà achievable even though ó máa jẹ́ long way but ó wà achievable ó ti yé gbogbo irú àwọn all of famous tẹ́ sọ yẹ àwọn award yẹ ó yẹ kó máa ṣe kí kó máa ṣàwọn kíní yẹ hmm. kó lè máa ẹ̀mọ̀ kó fi lè máa acknowledge hard work táwọn people yìí yẹ tí wọ́n ti put in hmm. into this into this thing hmm. but none of all that so ó kọ̀ dàbẹ́ ní gbèsè lakọ̀ akọ̀ gbaṣọ lára wọn àdẹ̀fíwọ́n sí àfíwọ́n àfíwọ́n sílẹ̀ naked pé mi ṣe ń feel ikọ́ tèmi ń rò nìyẹn. ẹ jẹ́ kí n gbọ́ èròǹgbà yín lórí nǹkan tí wọ́n sọ. Ah, ṣe rí lóòótọ́ tẹ bá pàdé àwọn actors wọn nílùú òyìnbó lọ́hùn in fact àwọn èèyàn fúnra lọ́ máa ń fún wọn ní nǹkan but ní nàìjíríà wa kò dẹ̀ mú dání ọ̀fẹ́ gbà á ni o ẹ bá fi dáhùn ibì kan ẹ wọ́n máa tún wo àwọn ọ̀pá kan sí pé kí ló ṣe é torí o ti ń ṣe fi o pé o ti jẹ́ kíní kan wọ́n á sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí tẹ́ńpẹ́ mọ̀ àwọn fẹ́ kọ́ encourage yín ẹ máa feel discouraged lò ó pé kí ló dé ṣé nítorí mi ò fún ẹ sìn mo ṣáà ti fún máa ń kọjá ìmọ̀ máa ń fún yín dáadáa náà mo yẹ gbà kí ọlọ́run ṣàánú wa ni gbogbo ohun tá a fẹ́ kọ́lọ́run pèsè fún wa ni hmm. tó bá jẹ́ pé gbogbo ohun tí wọ́n yẹn ṣiṣẹ́ yẹn tó ìnáwó yẹn ṣe ń wọlé ẹ ní máa ráwọn tó jẹ́ àti ọkùnrin àti obìnrin wọn sì wọn ṣe business online o tí wọ́n wo Instagram sì ẹ máa lóríṣiríṣi hmm. wọ́n ṣe skin care products ló ń ṣe boutique and all that hmm. tí tó wáyé pé nǹkan yẹn gangan ó lílì wà bó ṣe ń ṣe yẹn lówó yẹn ṣe ń wọlé that mo kọ́ yẹ kó máa venture sí nǹkan mi hmm. just like that but ọlọ́run ló ń pèsè fún ẹ̀dá ìyàdúrà tèmi gbogbo gbà ni pé ṣiṣẹ́ wa kó tó wa jẹ kojú jẹ máa tì wá kò gbúgbẹ̀gbúgbẹ̀ ọ̀rọ̀ wa ní ìdàdúrà hmm. ó dẹ̀ nídìí ìfọwọ́sowọ́pọ̀ àwọn olórí wa kán bá bá àwọn uh, gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ hmm. àwọn nǹkan tó bá fi pé à need nígbà tá a need ẹ̀ nítorí pé ìgbà tó bá yẹ èèyàn ni ó máa ń daṣọ hmm. tàbá ṣe kò tẹ̀ ká ṣe mẹ́tàmì tẹ̀ ká ṣe inú àwọn tó ń bọ̀ gan-an máa dùn láti rò pé ah ìyá èmi náà fẹ́ ṣe nǹkan báyìí tí hmm. wọ́n máa rí bí ẹni iwájú bíi role model role model gidi yẹ kéèyàn kéèyàn yà so kọ́ ló ń ṣàánú wa àwúrò àwa yẹn sí Eh, bí àtọ́ bí mi ṣe máa ń ronú ó máa ń wù mí pé káwọn kankan wà in places mo dẹ̀ máa ń gbẹ̀sọ́ lọ́hùn gbogbo tí mo fẹ́ ṣe tọ́lọ́run bá fún mi lórí ọ̀fẹ́ kọ́lọ́run kò fún mi lórí ọ̀fẹ́ láti ṣe hmm. so àdúrà ní gbogbo nǹkan láyé àti àti eh, akitiyan fúnra yín hmm. láti lè ṣe nǹkan yẹn hmm. kọ́lọ́run gbà fún wa ni ẹ̀yin lé òun lẹ ti gbọ̀nyàn ẹ eh, kí a tó kásẹ̀ ètò afẹ́sáré lọ sílé agbára láàrin ìṣẹ́jú kan. káàbọ̀ padà sí orí ètò wa èrò ọkàn àwọn òṣèré ẹ kú jókòó ẹ̀yin bàbá mi tẹ wà ní ìkàlẹ̀ ohun ní ká jẹran pẹ̀lẹ́ ni ṣùgbọ́n òfà ọ̀nà fún ni kò jẹ́ ṣùgbọ́n kí a tó a máa lọlé mo fẹ́ bi ní ìbéèrè kan tó jọ ọmọ tààrà ẹni gangan ẹ iṣẹ́ tíátà tí ẹ̀ ń ṣe yìí ṣé ó ti gbẹ̀yìn ni àbí ẹ máa sọ pé ẹ kò ṣe ń forí ti ẹ gọ̀ nígbàgbọ́ pé Ọlọ́run máa fún nítorí ibi tẹ́yìn wà yẹn tẹ́yìn complain àwọn kan tó ń look up to ẹ̀yin àti eh, dúpẹ́ torí ní ayé ìgbà kan eh, wọ́n pè é tíṣẹ́ bẹ́ẹ̀ lọ in fact owó yín lè máa fi jẹun owó yín lè máa fi gba rúùmù lè máa fi sùn àti dúpẹ́ wọ́n ń pè wá wọ́n ń fún wa lówó orí ọ̀fẹ́ ni àti dúpẹ́ fọlọ́wọ́ ọlọ́run eh, èèyàn tún máa ń gbàdúrà sí pé kí ọlọ́run kó fún àlókè jù báyìí lọ so adúpẹ́ lọ ọlọ́run ibi tá a délé ni ibi tá a ti bẹ̀rẹ̀ bá ti bẹ̀rẹ̀ náà adúpẹ́ o adúpẹ́ ibi tá a wà àfi dúpẹ́ ibi tí mò ń lọ náà ẹ ṣe gbọ́n. uncle Eniola ẹ bá mi sọ èròǹgbà yín nípa iṣẹ́ tíátà láàrin ìgbà díẹ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ àti àwọn nǹkan tí ẹ lérò pé ó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú nípa ìrìn àjò yín ní iṣẹ́ tíátà. ah ìyẹn dìbò <laughs> torí ìrìn àjò tèmi nínú iṣẹ́ tíátà in fact mo ṣẹ̀ṣẹ̀ ń warm up ni ẹ mọ̀ tí fúbọ́là tó wá fẹ́ tó wá fẹ́ tó wá fúbọ́là fẹ́ play ball tó wá ní kó ṣẹ̀ṣẹ̀ ń warm up èmi tó ṣẹ̀ṣẹ̀ ń warm up ni èmi tẹ̀tí bẹ̀rẹ̀ rárá ó ti yé yín so ṣùgbọ́n kọ́lọ̀ ń fún ẹ̀mí ẹ̀mí yẹn ló wà important kọ́lọ̀ máa fi kú tó yáwọ́ fi pa wá yẹn ló wà very important because a lot of people náà ni wọ́n fẹ́ digbá fẹ́ dà wo but tí kú bá dé gbogbo ẹ náà di story ni àdẹ̀kéré jù láti kú àdẹ̀dàgbà jù hmm. kọ́nà ṣáà fi ṣọ́ ẹ̀ kọ́nà fi ṣọ́ ẹ̀ ṣọ̀wá ni so so nǹkan tí máa tí máa sọ nìyẹn ẹ jẹ́ ká bò torí nǹkan tá a bá bò náà ló ń ṣe kí ni ó ṣáà ti yé yín. ẹ ṣé tí mo pè yín tí ẹ jẹ mi lágbára Ọlọ́run Ọlọ́run a máa fi kún ìmọ̀ yín a máa fi kún ìyẹn yín iṣẹ́ yìí kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ láàárín ìṣẹ́jú kan kí a tó lọ ẹ bá mi kí àwọn ará lé. Ah, ẹ̀yin bàbá mi nílé ìyá mi nílé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o àwọn náà tẹ̀ ń wo àní kú báyìí o èyí bọ́ ṣe sọ lẹ́ẹ̀kan nǹkan tí mo kàn lè sọ ni pé ọlọ́run aláàánú kó máa fún àánú ní ọgbọ́n àti ìmọ̀ àtòyè láti gbéṣẹ́ gidi jáde. orúkọ mi ò yí padà Ẹniọlá Ọmálísìn náà lórúkọ mi ṣì ń jẹ́ Eh, ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹwọ́ àti máa bẹ̀ náà ẹni tó bá ní ká má lọ là ní débà o ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ah, tẹ ẹ ń pòwe ẹ ah, bẹ máa rí báyìí fine boy agbèrò àbí kí ló dé fine boy agbèrò Manchester number one àbọ̀ àpòwe ah, ó yẹ <laughs> so ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ gbogbo nǹkan lé ayé yìí àforítì ni ẹ jẹ́ ká máa forítì bó pẹ́ bóyá akálòlò àpè bàbá because mo sọ kọ́kọ́ lẹ́ẹ̀kan yẹ ẹ jẹ́ tuntun sọ pé Rome wasn't built in a day. Mm -hmm ó ti yé yín ọ̀gá mi tó wà mí báyìí wọ́n ti ah. it's been it's been coming long way coming àǹtí wa náà tó so ẹ jọ then àwọn upcoming mm. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣàrà máa mú ní àbí kára máa mú slow slow but steady ní ah. ṣẹ̀ǹtẹ̀lé ọlọ́run máa gbàdúrà gbogbo wa ẹ ṣé thank you for having us tó ẹ̀yin ará ilé o ẹ̀yin olólùfẹ́ èrò ọkàn àwọn òṣèré ilé ti tó lọ báyìí a ní lọ ìlọ ẹja tí kò délẹ̀ omi a ní lọ ìlọ kọ̀ọ̀kan tí kò délẹ̀ odò gbogbo ẹni tí ó bá ní pé àní délé báyìí àwọn là ní délé bá ẹ àrìnà kórè àkọ̀yà ibi ibi ò ní dé bá yín kò ní dé bá yín ayé tẹ̀ wọ̀ wá nílọ kò ní dé bá yín láṣẹ Èdùmàrè títí di ìgbà míì tí a bá gbé ètò yìí wá sí ojú ìran yín èmi náà sì ni ọ̀nà pẹ̀mí pọ̀ ọmọ bá ń gbọ́ pa ire o.